ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين ingini oṣù ramadan inolumegwela ifọdọ 1438 ramadan 191438 ọdọ ihijira ṣedede paoṣe nihu nolumegwele june nolumegwele 2017 karatuwa ingini anya dukwa na efi gbokalikado n'alẹ aya omunan anya chana ojinwe ito nshaya 282 aya dili meji nyobo mele nyo meji ewi suratul baqara wati ni qur'an kama alquran ebi tomo aya kijiji tili alquran le ma ya bangini le ya ayyuhalladhina amanu أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل ولا يأبى كاتب أن يكتب كما علمه الله فليكتب وليمن الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق ففيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليمل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يضام كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم الله أكبر aya yake dai ibn kathir yani aya yake dai kun shi aqwalu ayatin fil qur'an aya ki jiji tule kwa kuchaka Quran alquran alkarim de kun chaya ki akola enka ki amemo bugaga ki cha da bujiriju confusion ki cha dua abade amal umma amoja ẹ̀wọ̀n dọ́mọ ìta ohun ṣẹ́ngidúlúgbó agreement ẹ̀wọ̀n dúkù ẹkù náà ti agreement má déhùn àkànyàdó ẹ̀dùnmí agreement múdà déhùn agreement àbújá ẹgbẹ̀dẹ̀mí ìhàjí yá àbẹ̀yàkí ní ọgọ́ business law ka discuss ọ̀dálẹ́ order business ọ̀la business business yake ma yoko na ce yake ce ke amdi riba wike ce ki ma ci riba ni ogbodo amola lele asamarize wọn nálẹ̀ àmẹ́wọn lẹ́dún papúṣáká màálù agreement tó dábánilẹ́ àmì máa lè mi máa ọ̀tákàdá kọkọkọkọkọ lúgbọ̀ tákàdá síkìhù machadi otakala yola jinya machadwa ile madwa kini kitabu luguyuki kitabu luguyuki e babu risala litafi risala e abu zaid al-khairwani yanhi kitabu luguyuki wa mashakil wa mashakil luguyuki ama kanya àbàkí wọ máa ṣe akẹ́lẹ̀ lùgbúyò amẹ́hùn lè pàáyé ajá ma máa yóò nùgbùnùgbà ajé inyá ọ́dà àwọn ìhàdín islam ẹnkùn máa kọ̀lá àwọn ibi èyí lítàfẹ́ lẹ́rẹ̀ àmì lítàfẹ́ àdín kí bọ̀bọ̀ sahih muslim nisa ahmad bá kimaka nini machakola ajinya kwa kushaka tudu qur'an aya yake tulipako aya kijiji tulipako chaka chola ajinya nitari eni ya lezina amanu amakumedi imani idha tadayantum bidaini agbadu kumemoko imengolame ila ajalin musamman kwebaka ategba kumedate ngolame mọ́ yẹ̀ká mi gbẹ́ẹ̀lú ìní dá mi pàmẹ́lú mi gbọ́tọ́nà dá mẹ́ẹ̀gbà dátẹ́ ọgẹ́nẹlẹ́ ẹni fọ́ktubú mẹ́wúkọ́ tàkínẹ̀ ẹ̀gbọ́ òmọ́kọ́ kí àwùsáìn kàkíní i ẹ̀gbà bá nẹ́ mà mọ́kọ́ alùpùpù díjà líle aláwùtà ịnye fàkìtùgùhù mẹ́hẹ́wọ́lẹ́kọ́ torí tụrụ gẹ̀dẹ́ òun má jẹ́ níwọ̀n adẹ́ ọjọ́ múnẹ̀ ní ìní àdídíkà igbéjú nàlàáfíà jálí ka torí ibùn kẹsìr tụrụ ni òṣìlú búkà kìṣà lèbọ́ àdìsí dókè múdó ágì tí yíyàn kọ̀lá bí àṣẹ̀bọ́ yọjá léwà uléulé àyíká kọ̀lá ojúmù yìí yẹn àdìsí gẹ́dẹ́ ọ̀lá fi àṣẹ bẹ́lẹ̀ yọyọ̀yọ̀ yẹn ni wàhádà hadith isnaduhu sahihu àbẹ̀kí ni hadithun sahihun hadithun máa yàn ní Eh, bodomo iyaye ka kawaye ni hadisi gidai isnadin mudan wato dale a ibisnadin mai ni gharibun gishi gharibun jidda abebo enihi nene ka domo ko ya buku magbe hadisi gidai wa kenele kuma mamon yusani kuma do akini neka hadisi duki ne huma mai ni hadithun inenekide ha bụ kuma gbe adịsị lelewa kite neka kumama ene kumama je kpohun nika kungishi to bayanihi egbazame ni ababa ababa kojo chona ile wọn níbi sallallahu alaihi wasallam akawa gini ẹgbà bàbá zamani ẹni ijó dúdú kìtàbà kọ pàọ́lá kòǹkó nìgìtánẹ̀bà báyìí ni òṣà níbi adamu alaihi salam ohun ṣàníbi adamu alayhi salam anibi adamu alayhi salam ẹgbà kọjọ́ ṣọ́nà adamu yìí takalawo kúrú bí agóhun àmọ́ ma dúkì anya bí takilẹ̀kí takpa a ma dábẹ́ náà kí ní èèlà àbẹ̀kẹ́ òkè ìyá tí èèlà lẹ́ ọjọ́ ìdẹ̀ gbogbo dúwà pàkúṣaká

yani huwa ibnuka huwa ibnaka daud eh o mawe daud ale anibi da anibi acha anibi daud ale o melede yani ojo odomo nu ngene gide aje ile kala yani odobo meta ko ngi yeyin ihe ojo enigide egbadu kenya chona na bi turu ke bio kemora yin buton ki so go meta tete ati onye

maini odo kuma dunga ni bi adama chodu du kuma dungu kijei ma kuma mi idale ba kuma mo odo bo miji ma mkunga ni bi dauda we odiun eh to ile chabdu ni ameke mi fosi odo bo miji kuma leke odubu idili dili dili dili dili kuma kwa wa ya ki eni gere alin dilika to amen fosi kuma leke ne dan فكتب عليه بذلك كتابا وأشهد عليه الملائكه ŋɔnju alahu tabaraka wa ta'ala taki awo taka da ŋkɔ akito agreement komi bɔ adamu usɔnami agreement komi ko ŋun risi da kakini adi fɔti bi ɔra yi ŋutɛ ɛhɛn òun y'a jɛ abonya ti ne jaali ama toro na ewi lɛ gbɛlɛ dan ɛhɛn ama jɛ ama amela

ní ẹ̀dọ̀dọ̀ fọ́tì jẹ ọ̀dáúdà ilé ihe ọ̀lẹ́rà mẹ́rẹ́rẹ́ ugbòhùn mẹ́mẹ́mì dáúdà ilẹ̀ ẹgbàmù ń pè dáúdà ẹlò ìdákùnrin àṣẹlẹ̀ ilé ma ẹnu òwe kàkiri ma mọ́ ma mú dukú ma mú mayú ṣàkúnnùgùnùgùn ẹ̀dùn alfa tí òun nù ní ẹjẹ́ ní ọdún ẹbí fọ́tì ọjọ́ àtìtọ̀ amẹ́lá ikú ire miami fáìlì bíi ama ya mi faili ile lebe yi ma tino takadale takadale ma ma ihungu ile je reference to adam de eh wo ma kini our ref yi eh reference ma to ya adam to signature yi ma to ya adam to adam takada takada ka ko yele takadale ohun de o amela ku ma gujalo yele gumede amela ku le ma le duro ẹ̀wùn yìí kàkọ́ òmìnilẹ́ òmì ìmá jẹjẹ ní òun ẹ̀wùn yìí àádẹ́mù òmì ìmá jẹjẹ ní òun yàrá ẹ̀rẹ́mù yóò tọ́ ọ̀nà níbi àádẹ́mù aleyhisselam èyí ríwáyà hadith ká máa ní ìsọ̀rẹ́ndà ẹ̀rẹ́ lẹ́lẹ̀ alfi ọ̀tákàdá fi yá lílí àmá hadith yìí hamad bin salama ọmọlẹ̀ yẹn ni máa ní alùkù ádámù

O yomi fọ́tí na dushi dáúdá ilé dáúdá ọdọ́ dìlíjẹ wà tẹ́ hali adam alfasal fọ́tí ikú ma minus bí ọdọ́ adam àtẹ́ ma wọ̀wà tẹ́ ìhùn ọ̀hún torókè ń kíbọ̀ bá yọ ọdúrú tó yé kìdú ṣe lé ma mẹ́lẹ̀ dún ẹnẹlẹ́ ìyé ń kò ma kókó ma wọ̀n tọ́nà ma yún torí ọyọ́ nẹ́yìn fa alu lè má yòrì rẹ̀ alùkìrò mi yú ohun ìṣàṣe yìí so ona kàláwù tàbárakà ọ̀tà àlà àti ìṣẹ́wọ̀n lẹ́nu yìí فحديث لا مع انه غريب جدا اما رواه الحاكم في مستدركه بناوه ما انه والله حديث مستدرك حاكم إيه؟ امام حاكم شيباوا في لتاف مستدرك تو لتاف مستدرك إيه امام حاكم دبر كاتركان لكن لتاف له شيخ كمدام صحيح بخاري إيه، صحيح مسلم بخاري sami hadith ẹ̀fẹ́ òjì ilé ẹ̀wò máa nẹ́mẹ́ lórí lítàbí òun kíkọ́ sáàkì adọ́mù sọ́dọ̀kì ṣe hadisi bukari pa muslim hadith ẹ̀fẹ́ yóò ló kàmà kọ́mà kọ́mà ohun tí já ní hadisi ẹ̀fẹ́ yóò ló kì bọ́bọ̀ kàbí ilẹ̀ má duwa ihò takàdánun ohun tẹ́ẹ̀nì imam hakim so akwai ba lato ban wajen ake torcen ki dale ba yan duka mai amuna ake turu kiwe shero la da mune kiwe shinwa da mune yan ki aje wala da pinike shota ka deko me me agreement nko onu wedwa e ten thousand ba eh me ten thousand, ba usain ko ga 10000 wedwa yemi ake 15000 oyako alukan ke ladu leko ta me kana jinya

anya ligbogba anya kerebe ni hadith efe yoluka ka anya kerebo yele difi bukhari ya difi muslim bayani anabi sallallahu alaihi wasallama egba ki woja na medina iba kodima nabi sallallahu alaihi wasallam almadina wa hum yuslifuna fi thimar as-sanatayn wa thalath anabi sallallahu alaihi wasallam ẹgbà abúlábí náà bá sẹ́ni ẹgbà kan níbi oníṣẹ́ ojú ọwọ́ ìmẹ̀dínà ẹ̀bá àmá màṣárọ́mẹ̀ ẹ̀wọ̀n ẹ̀rú alẹ́jú ọdọ́ka àbẹ̀kálẹ́jú ọdọ́ méjì àbẹ̀kọ́dọ́ mẹ́ta anábìsọ́lá sọ́lá máa ń nìyí ẹ̀wọ̀n dúkìí jẹ́ anyárọ̀mẹ̀ ẹ̀wọ̀n ń

ìtàlejò ọdọ́ ka àbẹ̀kálejò ọdọ́ méjì mẹ́ọ̀ká ọdọ́ kìdá nádọ̀ àbáṣà nádọ̀ àbáṣà àmàdọ̀ àbáṣà olóòdù méjì ògbàlù àfún nádọ̀ àbáṣà olóòdù méjì ẹ ọdọ́ kìdá ẹlúkú ògbàlù kù nádọ̀ àbáṣà ọdọ́ àlejò olóòdù méjì ẹ ọdọ́ kìdá mẹ́ alukóri uchi ẹ àìdẹ́pọ̀sìtì ọkọ́lẹ̀ ẹ àwòṣe do aligbogbo nga Allah tabaraka wa ta'ala inhi idza tadayantum bidayn ila ajalin musamma faktubu wal yaktub bainakum katibun bil adl ene duki anya tenwa gbade me ba ene leki en ko aliju opopa ene ki akotakada ikotakada aliju opopa wala yaba katibun an yaktuba kama allamahu Allah akotakada ki kokonu

ẹ̀wọ̀n ìkàmẹ́ àti àṣẹmọ́ kọ́mì àti yìí àmẹ́jà dúdú mílíọ̀nù mẹ́ta omíkókọ́ mílíọ̀nù mẹ́lẹ̀ omíkókọ́ mẹ́jà dúdú mi tí gómìnkú náà kọ́ mí àná ọdẹ fún mú ẹgbẹ̀dẹ̀mú nẹ̀mẹ́ ayá ti yá nẹ̀mí àyí tọ́yí dáálẹ̀ oyé ọ̀hún ayá kọ́ yìí mẹ́mí five thousand naira ló mọ́ mi ṣeun ká kọ̀tàkàdà káálẹ̀ ibẹ̀ nẹ̀nu ọ̀gbẹ̀nẹ̀ kàmí lọ́yà kọ̀tàkàdà máa ti tọ̀ mẹ́wọ́n bọ́ ìdúrà tákùnmí kú kọ̀tàkàdà ilẹ̀ tó dẹ́gbẹ̀dẹ̀mú nẹ̀kọ̀lá láti mẹ́tí yá to wala ya ba katibun an yaktuba kama allamahu allah we kemi ju ko le e ko dabal ko joda bire ju we falyaktub otaka da gide en ya ko wal yumlil wal yumlil e yumlil ja gini madadi alu ma ugba ngene enere kijani alu kumekale e yi ekumado akini eyumlil wal yumlil eronu alladhi alayhi alhaq ene kudu ome anya noji nwi enele ohun mana ohun ana confirm enule iye ikodomo eh engukoji kakini hi okole ome nwira ẹgbà kẹ̀yìn arọ kọ́ òun tí ọdọ́ kì dáa ẹ̀hẹ́n ẹ̀tọ́ náà kọ́ inú ọkọ̀ tí a nẹ̀kọ́ jágá yìí kẹ̀kọ́ tí ọgbẹ̀ kí èyí ẹ̀hùn dọ́mọ̀ ilẹ̀ ti kàkí ni ọjọ́ làmísì ọ̀ntù ìtì ẹ̀hùn kàkọ́ ọgbẹ̀lẹ̀ dọ́mọ̀ ìwọ̀lì kí náà kọ̀nfàm ẹ̀hùn dúkùmà náà náà òun kì ákọ̀tákàtà ikí túkọ̀ ọjọ́ wọ̀lá yẹ́bù kásìmínú hù ṣe àn ikí àbẹ̀hùn dúó wà nẹ̀bí hùn tẹ́ni ẹnkù máa dọ́ra kí ni zero yìí bá máa kí zero ẹnkù máa dé ẹ̀hùn dúó nílẹ̀ máa kú wẹ́nẹ zero yìí wẹ́nẹ kẹ máa dé ẹ̀hùn dúó nílẹ̀ tọ́ zero ìtòhòhò mi ṣe yìí àmọ́ áfíríkì ìtòhòhò yìí bá zero ẹ̀ngẹ̀ wó jìbìtìbìtì yàrá lọ́sẹ̀ zero ẹ̀ máa dọ́ zero yìí eh. ẹ̀ngà owó ìjì gbìtìgbìtì nì ṣe ṣẹ́hun kùmà mí one thousand naira kùmà ó kọta nẹ̀ ẹ̀jì bẹ́ẹ̀nu kẹ̀lẹ̀ tọ́gbà nǹkan yá mí zero ó kà owó kà dúkọ́ bá ọkọlẹ̀ ní fáwọn iye mẹ́rin yẹ̀ka mẹ́lẹ̀ yóò yé le àbẹ̀jọ́ ẹlẹ́sìn àdébí sọ́lá sẹ́làmà ẹni ẹnẹ́ka dọ́mọ́ ẹnẹ́kì kò ìbútú yóò jíhìn ṣe ẹnẹ́ka ojíhùn ṣe ẹ̀dọ́n ṣe ìbútú ṣe kùnyọ́ láwọn rúbà aṣà àṣà àgbà yẹn ẹnẹ́ka dọ́mọ́ ẹnẹ́kì ìbútú ṣe kùnyọ́ láwọn kí lójíhùn ṣe ẹ̀dọ́n ṣe ṣeun kí ẹna abálẹ̀ lẹ́ṣeun kí ọkọ̀ gbà bọ́jọ́ lọ akṣam enwe abaghị na atini nke chimi abajo abajo yi ẹ̀má mi ṣe níkà ní òun lẹ́ lẹ́ òun ojú àìka ní tírú òun yà ṣe òun lẹ́wọ̀n rẹ̀ rẹ̀ yìí àmẹ́mdà gẹ́nẹ̀lẹ́ àti dé ẹ̀hùn lónú ilé kọjọ́ ṣe ní ẹ̀nà tó yóò yí lọ́gẹ́lẹ́ ìní ilé kọjọ́ ṣe ní zero wọ́lá yàbọ̀ ká sínú òṣè ẹ̀bẹ̀ òun dúwà Eh, checking point bẹ̀tù máa jì kánò checking point ṣe jọ nánà ẹkùn mímí ẹ̀dí checking point ẹkùn mímí ẹ̀dí checking point àtàkà òun náà na náà pálí kẹ́ǹkẹ́lì gbọ́ roundabout gidi ìdí yankura yìí eh, taka gbọ́rù tákẹ́ mẹ́sàláti jùmọ́ àfigi tọ̀mọ́lẹ̀ checking point lẹ́dẹ̀ so àmì sọ́jà kò máa yọ̀mọ́lẹ̀ màá tá ẹmú dágùn dọ́gọ́ màá mọ̀ ní dágùn

mashini ala likwin ni ne ya ta be machi mashini ngene ni ha kem da ya ngene ha eni ile yenwe wa wo ya ya ali kwa madui yeto oma we gu owu neti oge ngugu e abu ti ma gu ya ya mama so ya e ni abo oge me ebo ga me adi bom ko chata ne ngama o oya weke aye kwalu ko ke ko ka jine ci euh ka jine ci frog eh, jump mataye ni nga e ma do ko tele kwa doke yani weru ko nga meka yi uko woka kile aro yi wa wa ro yi tani e um atowulu yi yeyi eto nga mal ka ma jele nu nga ma ka ma jele nu ọmọ ma sọ ya mú ìkódà ikú àìkódà ikú ya mọ́ kó méjì mú yẹ́ ni àkàmẹ́ àti rẹ̀ òun adùn wẹ́ ìyà ní ìdílé ọ́ tàbí òyògìdẹ́ ọ̀la ẹ̀ṣẹ́ ní ìròkòròkòròkò tọ́ ọmọdé roundabout ìdàbí ròkòròkòròkò ìdàbí ọ́ gbà tó òyò ìwọ́n dàbí wọ́n ròkò rẹ̀ ìdàbí wọ́n frog jump ngita ce irotate irodabia irotate irodabia ati uyo idaga agu ego gete nke jiri daga agu ọjọ́ òun kó ẹ̀nà tó yẹ àbáyọ àti òyẹ àmìlẹ̀ṣọ́yà abata ìdíké gbogbogbò takàbé kéjì báyìí ni it's okay now it's okay yeah i'm coming i'm coming i'm coming tàbí òpótẹ́ ìjàkànáka okay mada stop ime imo engi gbigi do ndo ma amemeru ngunu ido enwole egonye egonye gbinwi awon awon manyiti mu inaruko ise bojo inaruko taka bo amone talaka kuma yana machine kola nga mi soja ma menya gboko bo atewuri kani tele pero zero o oh, maire tagma ako oh, babo yoni eh, to inaruwa na abu ngeka eh, kawai eh, dai mm, eka ke adu mu alkamaji kane ejo aluka E dibo ko ngaji dan ale ju ngeda ga gele ngeda ga gele para ko ni wemdu bangele ke wemdu bangele ke lagi eta me ko ne le wi gede ke ke roata abi ro ko mo di ro iro gba nko cha kada je ni ya isa na ya isa iya me yo me ta ke imi je

tan ma ko yeta ma shine kola ngam toya akem ko ma shin yon because ejugede ma jenga na gone tele onu bule ma ye mu du mubi onu bule wa ya mu ne jara ma wa mu du mubi ma ye mu bi te pe jara mu du mubi amune ajo ma na ge ma sha mu ne kata wallahi ya hafu ni ye mi jali ogene ogene le so ma shine ma e baraza mu ne ami mali mi ma chuma kata tibidili adodo bule ma ngi ma bi ogba mu ne taka bɛ nɛ bɔ kuma na yigi ma bɛ na tɛ ti a tɛ tu ma dagɔ na yigi ma ma tɛ tɛlɛ du ma ma hɔ ma zoom zoom zoom ma ɛ hɔ ana ne a tɛ tɛlɛ ma m'o to yɛ bakɛ ne n'o bilɛ o samɛ ne kini kɔ la ka kɛ ne ka misɔndiya ne y'a kidɛ i tabali ne ka polisi y'a ci taka mun nu tama daba ayi tama ma kuna ne wale lu so a ka ni a jɔ ɛ mɛnɛ kisɛ ɛ mɛnɛ ne k'e jiri. amene yeni n'i don't know who is who eh emene kene kachin emene ko yo shingene nenen so to dale allah tabaaraka wa ta'ala ni me beule bo ane no me shiri jimanu fa in kana alladhi alayhi alhaqqu safihan ene ko ki haki dojin ki anyaro me ene ki amoko bo ma do akini alladhi alayhi alhaqqu yi ene ki amoko o ne abayo eta ma kenwi ko yi shey on ki mudi safihin yi ene ma do se fi ki dada de e eh, imu di imu di dada ngi chi ki ma mu yo yo lo gene len to ona ko na ki dada li ka ti ga gini hi e ka ni wu me meju ke kon ene ki ma meju ko ki meju ban to ma ma walu kan si class le le lo mo le abe agini hi onugunugu ń ṣe ẹni ògùnṣẹ́ kọ́ kàmì sí ìmọ̀lá ama igbéjú àmá ọkọ̀ ya dàdọ́ ọ̀hún àdọ́kọ́sìkò

ika ni weke nokoi ese gbana gbume abe akimoto ungechi abe akola anyi yonwen ainihi aw la yastati an yumilla huwa abe akini olodu kuma ji joli gide ide ko ni amata ale tale ohun ni kina chukolo iko jo akini wali yumilile ohun ni kina chin Tudu tudo igbo mu ne ka gide hunu wallahu tabaraka wa ta'ala ni to idale falyumlil waliyuhu bil adl eni ki ajemu gbeun une ki chako yeun sene dabudu abu kitala e ala le hunu une family une ni ki che une unpio turuki ati ati kola le kojun ke yeun ki dale ta ma pataga dale ke undu kuma na kole kuma na ka e kenele kina bi yalimu so alkuma ha akotakada enga jali de so agreement duke ko i me sign abeki jali matini kemi di family yemu na ku tire wa ke ni kuma ene gidala ale kuma do mo ado to kuma tini ngede mune kuma malin kuma da de no olofo e ko yigani la ki hi ngame kuma mesa ni go enga jalo lile lu matini o ne pio so do ẹni ẹlẹ́ìṣẹ́ máa kẹ́ ẹjọ́ mẹ́mẹ́ torí ẹgbà kẹ́ ẹjọ́ mẹ́yìn òun wọ́n mọ́ ohun dọ́ ọ́tọ́ tákàdá ọmọ ẹ̀yẹ wọ̀sẹ́ṣìdú ṣẹ̀hìdẹ́ ìnìmì rìjálìkùn mẹ́ àdíjálì ẹnẹ mẹ́ ẹnẹ méjì hùmẹ́ dọ́ ìjálì ṣẹ̀hìdẹ́ ìnìmì dọ́ ìjálì that is ẹgbàdú mẹtínì bí ìyáàlì ìníkẹtù lúdú ìyáàlì nìkẹ nánà àmá ẹ̀yáhùn tìlẹ̀ pàkúṣáká minimum ṣẹlẹ̀ méjì ìṣẹ̀nẹ̀ kàntúrẹ́ nẹ́ka ìníkẹ jẹ́ ṣíkẹ́ nẹ́ka lálẹ́kú àbàkínẹ fáktọ̀ múnẹ́ka kẹrẹ̀bọ́ bàtí múdà múdà èjì ẹ̀hùn lókè kẹrẹ̀bọ́ ká ẹ̀ka bẹ́ ẹnìkẹ́ yìí nìkẹ́ bọ̀bọ̀ kí a gbìyàlẹ́ ẹ̀dẹ̀ múnẹ̀ aka kuma da ma ce yi ijali islam ka kuma kele ci ijali yola zina in ka kuma kele to royo tini kita ni gino yin ima tini kita ni gino yin ma yem ijali ki kele ene kiti ma kai agbo kene ka wali kene keji ki wali kene keta ki wali meli ya tini ne kele abulele me ali kolale ame ma won wota li won se ne ki jina so eji mo mi awon ojo gbe ju ge dali tọ́ tura bá lẹ́lẹ́ yẹni mẹ́díjáàlì ẹnẹ̀mẹ́jì fẹ̀yìnlẹ́mí ẹ̀kú náà rọ̀jùlẹ́ ni ìmá àṣẹ́nẹ̀mẹ́jì ní fọ̀rọ̀jùlù mẹ́ọ̀nà kẹlẹ́kàlẹ́ wọ̀mọ̀rọ̀ àtàní mẹ́àmọ́ onùbùlẹ́mẹ́jì kó máa yún yíládùn wọ́n kàkí ní iye ẹgbàkùnmá gbèjáàlì onùbùlẹ́ kẹńlá onùbùlẹ́ méjì àmà adágẹ̀ ìnà kẹlẹ́kàlẹ́ ìhọ̀dà àdín islam onùbùlẹ́ méjì ama adagwu enwe ne kele ka ihe ọla ije ali ogenele ihe gbagwu ma akụkọ enwe ugwu onubile meji ama adagwu enwe one kele ka ị amaghị enwe mụ na ekibobo onubile kone kele من عمل صالحا من dabe wala mele e qur'an so allah tabaaraka wa ta'ala ni unu bla meji ama dago en one keleka anta billa ihdahuma seun keneke habubulele imulaba kim ili gbeyan abaki jalen min man tardawna min ash-shuhada amune bikum ejekpa ma menike du magbi jali bogala metini ko ìbókùnmẹ̀ jẹ́ pàmàkùnmẹ̀ ní kí dùmá gbìjáàlì tí ó ní ha ònú gbékùnmẹ̀ ní kí máa gbìjáàlì kùnmẹ̀ gbìjáàlì kọ ọmọ àbálẹ̀ tọ́ ẹni títà máa kó nóbulẹ̀ kìí sì jì yìí tó ló nóbulẹ̀ ìṣẹ̀ buhane anibi sallallahu alaihi wasallam ẹni abóbulẹ̀ amáṣàmẹ́nẹ̀ buhane màti ọ̀nà yá máa buhane màṣẹ̀ buhane nukusanu dini nukusanu akal akili mache bwane adini mache bwane mbuka akili mache bwane lele amalakin allah tabaraka wa taala akinihi menali pama alijua hankili turu hankili majonu anabi sallallahu alaihi wasallam yani e ikili macho na maku ikili kicheko majonu iya yuba dini eh inagba bodomo amacha dùnmí kọlọ ọjọ́ onubula dùnmí kọlọ ọjọ́ ọ̀nà kẹlẹ́ mú dà dùnmí kọlọ ọjọ́ nù ọwọ́ ká dé àlejò kìdẹ́ àlejò onubula ṣe ni kì í sí kọjọ́ máa máa mú un wọ́n kẹ́ tíọ́nẹ́ kẹlẹ́ àlejò ewé mú tí ìmáṣọ ọ̀gán ọ̀gá ẹ̀kì tó páyọ̀ màmá rẹ̀ rọ̀ mẹ́yìn dabal ka yimi ti bayane gbaka akola le yojele akini na be bodo man male mi mai ni maro men doga ne ono bleki ti wumi de aba kono bleki ki ade nyango mango ani male ma chiche do mi yuye mama me ye du chere otila chire ka o mura male mi duke kalu mi yuye eja ka shoga ki bingini bona ke luku emu yona yera ọwọ́ ilé gbẹ́dù ẹwọ mẹ́wúra ọwọ́ ọjà ní ẹyá ṣe onúbìlẹ̀ èrè rí ṣe yé o yàwó ìyàwó nẹ̀gbà kó onúbìlẹ̀ ní gbogbo ọjọ́ méjì gì máa jọ ìrè rí àwọ̀ ọjọ́ ọgbọ̀n méjì ìkọ́ṣọ̀ tó dẹ́hùn tó dẹ́ẹ̀bì ọmọ kì bí kì àpọ̀lá wọn ni ẹ̀bẹ̀ lẹ́múdàmúdá ọjọ́ wọn

fáìní ẹlókẹ́yà tọ́ ẹlókẹ́yà ti ìbáadà ọjọ́ kẹjá léjì alìdẹ́rẹ̀ iye wọn obìnrin jẹ buwane o matani bisalala alisalama nínú akínihi ma nukusanu akalwa din ẹwùn sa buwane kún obìnrin ní hankali padin yẹni hafa shahadati mar'ataini da ajilu shahadati rajuli yẹni buwane ki debi hankali onobìnrin kíkà kínihi ìyá ilé onobìnrin méjì àti ìyá lọ na kẹlẹ́kà

yani ne ga kini ojo nga gba yala ke ojo ke teketa yali ga makine ne meji ha ama ke meji ko ko le mata ko yo ke teketa to de un etrosi mun abe bodomo ma ojo do ni ke ne jo akene ojo machi ene fo wana ni machi ene allah chi machi ma me o eduje de o daga kini ma ne ke bo ojo ijali o ne ke hadithi ka domo hadithi le mo jam ki de de de be ibn kathirin to hadith lele na anya chi na anatini chenku huli ado joka naam wa hadith lele lime hadith abu hurairah ngishi radiyallahu ta'ala anhu hadith abu hurairah ngishi radiyallahu ta'ala anhu yeni inone keleka kwa bani iku dinari rubuka onye ne lafiya mai mummuni to ko ka to gide ko kilin shi gano ngado yoyi yemi to itini bi shuhada ushihiduhum e ma mene jali ko aturu kuma mde ni a shi mutala de ni o onge nile kuma ya ati ni kun kuma o kuma amoko mu ni unga mo da mene ya le ata ku amoko i unga mo e, de ne ya le ata ku ke amoko mu billahi e kafina shahida eh ojo allah se se ajo ene ya kim ina mama ya an to ojo ya alìjẹ́ abáyé kàrán lọ́yọ́ àkíní ọjọ́ ìjẹba máa yọ ohun igi àmọ́kọ́rùn nẹ́yìn ìyàmúgbà ọgẹ́ ló jíkà kí ní ọjọ́ kí ọjọọ kim nàìjíríà ni ìyàmọ́kọ́ kìdẹ́ ìjì yẹun ìyàmúdùn ọkọ́ kì jìkì dùn kìdẹ́ ìbá válù alfu dinar alfu dinar approximately ọ̀pọ̀kọ́ àbáyọ in 40 million ọkọ̀ kì jẹ́ jẹ́ àmẹ́un rẹ̀ ábí mọ́kọ́ kìdẹ́ ìdúnmú ìyàjẹ́ ìnà máa dùn ẹ̀wó yẹ̀wó yẹ̀wó yìí ní àti ní yálà kì á kó tó dábà gbòmúnà alókè ayáta tàti dọ̀kọ́á ẹgbàmẹ́ dọ̀kọ́á ẹ̀ẹ́tẹ̀ gbọ́gbẹ́ ọmọ dọ̀kọ́á ọjọ́ yádọ́mọ̀ ẹ̀lúnyìn ni nà ni nà dọ̀kọ́á mamojo date ama mojo date fa kharaja fil bahri fa qada hajatahu ini te haji inyawo dimi olawchi abi nyawo dimi olawchi thumma tamasa markaban yaqdumu alayhi lil ajali alladhi ajalahu ajalahu abi le tumugo da baji le toji un guda baji omi lo inyawo dimi olewun abi nyawo dimi de business

toru hɔɔla so abajɔ yi ɛgba yɛ ne wa yɛ ate ne ki dɔ kɔ ya lu ɔkò ya dzi dɔ mɔ ɛgba lɛ kɛ ìní ni maa kàkí maa ló yitoro ki dɔ kɔ ɛnɛ lɛ fa akaza kasibatan fana kɔra ha ìmóli kadu ìbòli lɛ gua gua gua gua gua gua gua gua gua yàmá lè hɔ du boma ìhòli lɛ tágídà lè hɔ boma. iye nǹkan tó tágàdá mọ́ tágàdá lẹ́nu tìlú tágì kọ́bà yìí kàjí kàjí kàjí kàjí kàjí kàjí ọ̀gẹ̀dẹ̀ onílẹ̀ kàjí tágàdá létàgìdì tó wò ní ìwò kàjí ìyàmọ́ tágà ó lé ìyàmúdúró tí ha jí àmúdúró tí ha jí yẹni ọjọ́ ẹnu kọkùn ẹmẹ́kúgbadú ẹka ẹna abánẹ ọmọ ẹna abánẹ dínárì òdùbúkà ọkọ̀kì alótí mílíọ̀nù

wasalani shahida ya kito ubiele abu mune kuma adumumu kuma agbijali onke dene enejalia unga akojo ke senejali ojo ki chene ki acho ti ojo ki achene ki agbijali ojo enku nge enele kola la nge la egba kama la doko ene ida an ajida enku nga kako nke doke ne gide angele ungati ni ojo lem ajin markab kule kuna tegunu ulo kujaji no kuna niki gwaji kuna gwaji daba eta kulu daba kunya tine ne kuna nu wa inni wa inni ha okola ohun jinya o ogede ogede ohun na

ogana gbogbo ma ayeju abobule ma ayeju bakara yi mẹ́rin ọgbọ́ ọmọ kẹgbọ́ bẹ́ẹ̀bọ̀ ẹ̀dọ̀ máa pa bẹ́ẹ̀ kí ọ̀nà yọ́kà tẹ́ mọ́kọ́dà ní ọkà jù dẹun lúgbọ́n mọ́nú wà máa mọ́kọ́lẹ̀ gbáyà nìkan máa gbárùkà kẹgbọ́ ọkọ́lẹ̀ ẹnu obìnrin gìdágì ọgbọ́dàgà ti dó kúrin ní gìdágà ti dó pàmẹ́ olúgìdọ́ ògìdó tánẹ̀ ẹgbàgbọ́n akúmọ̀ ọgbà òtítà láwọn máa ní èyí èyí mẹ́ṣe yìí amọ́tọ́kàtú mẹ́wọ́ ẹ̀lú màgbàkàrà ìyẹn ní ìṣe yìí èyí ìyẹn ní ìṣe yẹ̀ká mẹ́lú ìyẹn ní ìṣe yìí èyí ọkọ̀lẹ̀ máa kọ́ mọ́dàmá pàkó ṣáká ọ̀bí àná wọn ọkọ̀kọ́ ní ọkàtà yẹn ní ilé six thousand naira ọkọ̀ ìta balẹ̀ òun yín yánà ọ̀yọ́ lẹ́bẹ̀ ẹ bẹ̀kẹ́ ìgbàgbọ́ àmì ìṣe so alìgìdẹ́ ìdẹ̀ ọkọlẹ igbeju sọkọ tí ń dàbà lèmi tí ọkọ ẹ̀ ó yìí tí a jí ó ní dékélé dékélé dékélé dékélé dékélé alikóòlù kìí ṣe kọ yọ géhùn àti yá a jí bá ìyá dàbí ló tún náà nà yóò ẹ̀

ee eh, markaban teji uhu bi malihi ọkọ̀ kì á wá oyá ajé kì á dọ́ kí àwọn ìwádìí onúkété ìyá fi yí kàlí ìyá méjì lẹ́dù ọ̀hún ọlá ẹbọ́n ìjọ mẹ́yà tí nílùú ti ẹgbẹ́ eh, ka òun wá dẹ̀ àlèhọ mayọ́la ń kọ́tọ́kọ́ mẹ́mẹ́lẹ̀ ẹ̀ka olégidẹ́ ìnàmúdà lóhọ́ amẹ́rẹ́ ugwe na edokọ mi ami ni na awolu ti ngoto ohalu omi ya banu chagene o jamu ko ma sheun ma meka nko gele maru chanadi abi unyi ya mi pole ma kesara ha abo ya wa amo ehun duki ana imewa edo duki na yin jiki pijina takidi jatuna wajid almal was sahifa wajid almal was sahifa igoko maji nyare te teji ya ki okola mu watane ya ngoli le ta ngoli bo unga ni ki ango ere ere ere lele mana mamokole dukwani maamile ta dukwani magi ni ta ile ta kubwa dojo ke mokon ojo abane kudu nke na abane ki bokole kidulado abane kidei yunga dokole da bangwe ojo abane to agba edo ti pabien otine un kuna to abu malin oko ele un lute un wakini ojo ka duche ne jali ko yo ki moko dawe chen ko nita kwa kerebe emi nita edu e moko idu ije mu mi yegbede in oko e hatie un edu dom yan ki gbeje nita de adojo kana taslafa minhu en qadima rajul alladhi kana tẹsẹ̀lẹ́fà mìíràn ẹni kí àwọn mọ́kọ́hún ẹni lẹ́wọ̀n kìdọ́kọ́kú sí òun àwọn kòdù ẹrẹ rẹ̀ lẹ́lẹ̀ ìyọkọ̀lí ìkótọ́ ináwá kìnáwá kẹrẹ̀bọ́ mání ìgbẹ̀rẹ̀ wá òkòlójà mẹ́mọ́kòló jẹ́nàbá náà yìí èyí àmọ́nù bẹ̀kẹ́ tí fókè wallahi mazị zitu jahidan fi bi markabi li'atika bi malik wallahi ko ati jipolo ko ko nale ko niki alkoko aliki apate obatale mu dehun lo ude oyipolo baba yongo wangi ni ogala ude obatai kuna moko edawe fama wajatu awa qabla alladhi atitu fi oko en iya chene fo wana ni mungo se chena la tingi chini chukwa nicho ya abayo agba ola kolo ya kiro mekwa alheri eh amuni ama ka ma alkiro go edege eh ele egun kio agba yiki yiki do liki iwa emeledu yiku mangono wa ya melegba aba ya jara mungini deo ama do yigire ba memen kunshi yenihi apa onga tu enini ta agba yawa tini ne yake yato hal kunta ba'atta ilayya bi shay'in inan garu kujaru mi hayi inu je ni lita ke ko kujaru mi abake onka inan ke wade du kuje inhi a halam ukhbiruka anni lam ajid markaban qabla hadha alladhi jitu fi ukene ogakini en kuna ton malini oko taku walide amna on kujere le awayo yi ukuje mun edu renu yato فإن الله قد أدى عنك الذي بعثت به في القشبة أو يوم دا جو شيكا روميها إن لتاك قوته إما يوكو كدوته أوكي لك دوك أين أو يوم يدوكو شيء أبي أشو جو يشنك أشو تيه ọjọ́ lẹ́wọ̀n ẹrù ọjọ́ àmọ́ wọn lẹ́dàá mi etí etí ajé ọmọ ògún ohun ló lẹ́wọ̀n náà mímọ̀ kìí ṣe ní oníyí kìí jí amílẹ̀ amílẹ̀ ẹni fọ̀nsọ́rù bí alifika rashida àgbà ọjọ́ kí bẹ̀ẹ́nẹ́ òdúgbù ìdílé kẹ̀ẹ́nẹ́ à mẹ́wọ̀n ẹ̀kálú alhamdulillah abọ́yọ́ òṣèun jẹ́ agìrì ń yà nẹ̀mù ń ma kí lẹ́ wà nẹ̀ gbọ́ ẹnu tẹ́rẹ̀bà kí lẹ́ máa wà nẹ̀ mú ẹwọ́n ní òmùnẹ̀ dáa báyìí ni hadith إذا حديث تقول بواري شاشي repetition حديث معلقا بصيغة يعني صيغة كاي هون كشي معلق مشي سؤال كده إذا بان لي ما بوجو إن يجالي ali tó gbá abáyọ yìí ayà yìí yóò gbá ẹ̀kà yá ṣe yìí ọjọ́ ọjọ́ akọ̀lá ya kìíní fẹ̀yìn àmìnà bá ọdúnkún bá ọdún fọlì adìlẹ́dì òtúmìnà àmà nẹ́tẹ̀hú wọlì yẹ́ tẹ̀kìlá rọ́bà ṣeun ko negatito eh, dene jali aka ni omi dene jali omi na duwa rẹ ọjọ́ ṣe ne jali ọkọ̀ ìgbìdẹ̀ kò mi mẹ́mú wẹ̀yẹ bá ọjọ́ ṣe ne jali mi kú ẹ̀yí fún na bá dúkù bá dà ṣeun kí mẹ́ kó ne tọ́lá dánwò wẹ̀ abánilẹ́kẹ́ nẹ́ka tọ́lá náà ẹnẹ kéjì tọ́ wàlẹ̀ yóò túnmí na àmánẹ́tẹ̀hù wẹ́ kùmà mọ́kọ́ ẹlẹ́ bá

kuma alẹ́ tàwọn ará ẹni kìí ṣe jíjẹ́ yálẹ̀ máa mẹ́wọ̀n nínú dá onígbòmù yí ẹ̀gẹ̀dá tí ẹ bọ́nú tó tó dáálẹ̀ amúnẹ̀ alkóòlì edúkì mú dọ́jọ́ màrú kàdọ́ ọ̀gẹ̀dẹ̀ wọn bá pàṣàrà alkóòlì lẹ́jẹ̀ olólùn anẹ̀gálò jẹ́ àìmí alkóòlì edúkù mẹ́ ti pọ́ọ̀nẹ̀ tákẹ́nẹ̀lẹ́tígọ́ àti nùpá ẹbà módìbẹ̀gbọdọ̀ ehùn e ga emadenwụla amị ọtọ na ndị bigwa na ekiche kwutekwuteba ihe ọtọ na ajọtagidewele ya ịmụda ebe okwute na akwụmadụ ma a <laughs> chụpụ na abụ ogwunyoro ma na ibegwudomọ ịmụda m dịkwuru anyị mamadu abụ nwa egwu kere chemgwu nwa ebe dị na-ekpe ojo ogwugwu nwetaba apịa mama mee abịakwu nwa ede lecha ọgwụ mama mee

kake de bole ni nyam du ko e wiye e, e. e kura ga do mo ama cha ama cha pa ni line e weli to ma ba ye ina ana ko aka ma gba e ko ama bu no ba ama gba ga ye amen ha amen amen ne ngune inna lillahi wa inna ilaihi raji'un qur'an ma ne qur'an ma ne no emi kura du no ke ko go ko ga kini algrede algrede ologe jange kake e ma ko ge chan ke o le mi azaba gidi qur'ani wala azaba bani lo ya du kelebe wo ye ma gini un lomi lomi lomi eh olo bi du de de ola ebo qur'ani dunu obi obi di ola ebo qur'ani di dunu e ti ka mu lomi ki da yo ti yo ha ti ni yo ha ichi obi ichi ti lo te àníyàwó ẹ̀kẹ́ bí yóò ti kùránì yìí ṣúnugbònugbo bí mọ́ àti máa oge lọ ó nẹ̀mí kùránì ló náà jábà ti kùránì jí kùgẹ́rẹ́ mú nẹ̀mú ló náà wáyọ̀ yìí kí ẹni yìí ó yí bẹ́ẹ̀ bí ẹni pẹ́ dábà lùkùnmá yóò bí ẹ̀ṣẹ̀ mú yẹ́ lẹ ṣẹ́ǹkì tó mi gbó ọ̀gá ọla azaba ile yake be na tuli yake roji yake kuma ma azaba roje kuma kada mu ni furan tane a ebo e, agboje ebo kidodo ni aya obo me imara gba ti qurani pakun ire yu ti begadadi ki jilmeji de mu yi e, akini suratu ama salu na pele suratu kulu wallahu pele akini unge mo ga allah ki mesiba ye duki rojo ejo la ida kerebe wallahi tem ke niki wala gide ka ke no li ni ba ina duki ja kuru ni ai ke ku kula dia ke no we he ole ka ke ke bole ba ukwa tukata o ebon umi wana nwe mamo me mama ju eta go mo kitina ke do aho be ya mama himu bijo olopo da ahimu ahimu abegida da da da

ìyàwó lẹ́ra ní ẹlẹ́ kẹsùkọ̀ ọjọ́ ayé kìdè jọba aláwọ̀ta kàwọn àtọ́bá ẹni hìn wà láyà àbàṣúhádáú ìdámàdù amẹ́nà ìjáàlì àmá kí àkọ̀nú ẹgbàdókùn màdúnmọ̀mùkúnmọ̀ agbèjáàlì mẹ́kọ̀rún ulè ní gbèjáàlì lẹ́nu mẹ́kọ̀rún mẹ́lókùnmọ̀ ya gbèjáàlì lẹ́ ìyáàlì kùnmọ̀ akọ̀lá ń gẹ̀dẹ́ ìjáàlì ayé ń yá ohun ọjọ́ akọ̀lá ojú ń lẹ́nu alìtọ́gbà abájọ ìhàyà ìkìdójọgbà ìwọ́n ọ̀là kọjọ́ kàlùgbò ọ̀là ìjẹ́ alẹ́ ọ̀mọ́lẹ̀ yẹ́nìí wà látàkùtùmù ṣàhàdà mẹ́dì ìjẹ́ alẹ́ májà that is ọ̀là kì hápù ní ijúmẹ́ ẹnkìlùlẹ̀ ijúmẹ́ ṣẹun kùmà tí ní ńọ́là lé ńọ́rú màmá ọ̀gẹ̀ṣà ẹ̀dọ̀ ẹ̀kẹ̀dọ̀ alẹ́ máa yìí hùn ẹ̀dọ̀ ẹlẹ́mà dùn síta asimun kọlìbù ẹ̀dọ̀wẹ́ ìmádùríta kì jẹ́ mọ́lọ̀ ọ̀gẹ́nẹ̀lẹ́ gbàmájà ti yí òun tòtòrò abánẹlẹ́ ẹ̀mdà alẹ́gà kí ìyá lè ní àgbàdì àyìnwó ẹ̀ ẹni kí sàkúlẹ̀ dàkúlẹ̀ wúmá wẹni kí lè yá alábáyọ àbúkù màá sí àyìn àmà mámẹ wẹkẹ̀ mdà bí yá lè ẹni kí wọ́n mú ẹ̀dẹ̀ náà torú ẹ̀yọ́ má pọ̀ gborúkọ òun lóòrùn ọ̀gẹ̀ṣà àdó ẹ̀ oónú ọ̀gẹ̀ṣà ẹwọ wà yẹ ní aló ẹ̀dẹ́ oónú ọ̀gẹ̀ṣà ẹ̀ alè wúlò ẹkọ̀lá tẹ́dù yẹ òun àkàtó ẹ̀ èmi náà mú dúrúkọ ẹ̀ tálálẹ̀ òkòlò ẹ̀bọ̀jẹ̀ ní àyànyàn máa dẹ̀mù kí agbèjì alẹ́kẹ̀mà kúkòlò bọ́ gẹ́lẹ́ òkòlò mẹ́síbà ìṣẹ́mdà ṣẹ́bẹ̀ẹ́ nẹ̀ ń tó dá ẹ̀ sírúwì ìmà ìyàmẹ́ àkànyàn àyàgbàdé ẹ̀pẹ́ nà múnẹ̀ aláwọ̀ tàbárakà wọ́ta aláìníhì mẹ́mdà dé àjá kò máa dún mẹ́mù gbó agreement ọgọ́ ìdó kò máa ṣe bá máa dún mọ́mù yáàlì mẹ́gì ọjọ́ mẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ gbì ẹ̀mẹ́kídejú kékeré gòónù abẹ́akíní mẹ́kítọ́ lànà ọ̀tàkàrà gẹ̀dẹ́ yìí ìmọ̀tọ̀ akọ yìí owó yọ akọ yìí mẹ́pàpẹ̀rọ àwọnẹ̀lẹ́ ẹni edúkù mẹ́lí mẹ́yẹun kí òkọ àǹtàkùtùbù sọ̀gíran àwọ̀kẹ̀bíran ìlà àjẹ̀lẹ̀ mẹ́kítọ́ lànà gbogbo ẹnẹ́kẹ̀ akọ̀lọ̀ tàkàrà gẹ̀dẹ́ yìí ìṣìmọ̀tọ̀ mẹ́lí kìíní kíkọ ihe achogbuju me n'ihi mejọ ila ajeni ategba kìtùkpẹ pìálì kàdé òun kí òkọta láàlìkùn akọsọ́tù ìndọ̀lọ́ ọ̀làkùnmà kàákìrẹ́ ìbá mẹ́nẹ́hùn náà kọ mẹ́nà gbádùn ọlá mẹ́gbọ́ kúmẹ́ àwọn ìjá léhùn dá ìbá láàlìkùn akọsọ́tù ìndọ̀lọ́ ní ọgbọ́ ọjọ́ wà á kọ́ ọmọ lè ṣàhádà ìyẹ́lẹ̀ òun àjẹ́yìn jálẹ̀ adágó pàpàtò lèyìn ṣẹ́nkí kọdé hùn alẹ́bí sọ́lọ́lá alẹ́sọ́lọ́mà adábàlìkì wá fún abdullabin umar yẹ́nì yí iná ummatun umayya umiyya yẹ́nì àwa bá amal'umma umiyya na ṣe lanaptubo ama enihi ewu ti dalili takuma kinihi a chenku ne mechaka ni anya di jali menwo ya nwoko ita to dalili ma enihi o meba aseli ewu tugbe kuma akota ne aseli ewu tugbe ne ya inige yeje gime sibo muna kada bota kada sudale ene jali kidomo ki obi jali yaumi gile ma koma dhalikum aqsat inda allah wa aqwam li shahada wa adna ile wa ngome <clears throat> alla tartabu turugume wiche do migi do mune uta onu mi mele <clears throat> onu duwe kedu ladu le yodu duweke to oyo oyo yadomo nako yatola mi nini sẹ́ǹkì mẹ́mẹ́ ó kọtánẹ̀ sẹ́ǹkì nẹ kọtánẹ̀ ẹ̀kọ́ mẹ́ akẹrẹ bọ́kẹ̀ ni ìjáàlì ìjáàlì mẹ́tọ́ ní nìkẹ́ wà á dẹ̀ná alàtàrtàbù iya wọn jẹun mẹ́kùnmẹ́ wọn ṣẹ̀dọ̀ méjì iya ń kùnmẹ́ kọ́ igẹ̀ iya jẹun má ṣẹ̀dọ̀ méjì iya alikóòrì kùnmẹ́ sí igẹ̀ ilá ń tẹkùnà tìjárọ̀tàn wọ́lì kéèké ajá ikùnmọ̀ iye rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ unyi unyi rẹ̀ máàkì haduratan alhadiru ti unyin ẹ́ òwe dúnyìn omi dúnyìn ajé kùmẹ̀ ń yá ilẹ̀ àgbàdo ọlámẹ́yìn tùdí ruo na ha bẹ̀rẹ̀ ní kùmkùmẹ́ nà ọ́dà àgbàdo ọlámẹ́yìn wọlé sàálé kùmjùnà hùn inú lè fi wọ́n mẹ́ni alàtàkùtùgbò àṣẹkùnmẹ̀ má kí ọgẹ́ nílẹ̀ ikọ́nu ogun kuna ako maki hukito madida yeto qur'an ka ka mbake ko ya gwane amadi ne ga ko muwa banya dina me yal ya, eh o ma o ya mi de kuna na boko kuna do hai eh qur'an ka kuma ko enwene enwene yuge ne laya ji ya de bi ngbo ya gila eh na kuna kimacha ki honu ni kuna do kuna do ko uwe acha ugwu mimi ale nga e. ame omi acha atụnụ abe akọkọ kwụ na amenwu une ọ na michere ọma ya adị skulu gide mdigbo mọọ ife amụ eje kaadị mekwu na kaadị na tagba aka eto beka maka ụkọta isi ogele maka ọyịm eme ma ọjọọ e, akị ni mekọ ịbịa n'enu ke ka mene nga mene gị ka ile ama lesa alekum junahu ala takutubuha mema akọ ni iya jẹninu àmá ìyọ ọkọ́ kì nánà kìbùdẹ́gbẹ́ dí àbàtí mẹ̀dáàdógbè jùmátù yí mẹ̀dẹ́nu mẹ́ọkọ́ ṣeun kẹ́nẹ̀lẹ́rù ewu yí kí àṣẹ́ntì nẹ ọ̀tákàdá alẹ́kùnmẹ̀kọ́ ẹ̀rùn ẹ̀ pẹ̀rẹ̀sẹ̀ntì ní abóhùn yìí ìjùmí ọmọ mẹ́gbá tákàdá kòmíkóǹkó ojú ọmọ ẹlẹ́dẹ̀ ẹ̀tọ́ dáálẹ̀ àmàdùn mẹ́mkó ìrẹ́ àtẹ̀bà yáàtùn

ọ oye ne ka gomita gba ene ọ jacob mẹta yọ ma tẹnu mọmi la yi ìṣe yọ lẹ iye ìṣe ẹwọn yóò gẹ ata ìṣe dọ ọkọ ọhún náà fún ndé ndé ọkọ ọhún abamu ọmọ ayé ẹrẹ ni ẹ nkún ló dàbí ihe ẹta yẹ rẹ ń náà lé ya mímú kó

ẹgbàkẹra ẹgbàkẹ mẹ́múnẹ̀ mẹ́díjálẹ̀ ìyá ajá wọn bí wọ́n kọ̀ làwọn dẹ̀ àmá ìyá ajá lẹ́bà alhassan albasori òun pàyẹ àṣà àbí àmá ẹnìyí ọ̀dà àdọ́mọ̀ fún adíjálẹ̀ ajá lẹ́ olúgbòǹgbò wọn ẹ̀hún táwọn ẹ̀là kó ẹkùn jẹ́ shan kuma mi hola me kuma maki ya iha nya duhun to macha kadija ni ya denen to yogenele ene ki romei ene ki ene ki jomei unki a omerale joda na mbade wala yudar katibun ene ki akọtagada láyọ̀dọ̀rọ̀ làdọ̀rọ̀ ìdíhànyànú wọ́n kọtagada méjì yìí tó dẹ́gbà gbogbo ma yá kí ní ẹ̀yẹ 5,000 kọ́ ẹ̀yẹ 5 kọ́ ẹ̀yàmí jírò mẹ́lẹ̀ kó yìí bìí 5,000 nga akẹ́kẹ́ ẹ̀yí 5 lẹ́dẹ̀ẹ̀lẹ̀ jírò mẹ́lẹ̀ ẹ̀ẹ́kọ̀ bìbẹ̀lẹ́dẹ̀ àbẹ́yàmọ́ ẹgbàdógún ma yá dọ̀là lẹ́dọ̀ ri jiro mel lẹ́pàá jùlọ fáwọn ẹ̀kọ́ kí mi ní 50,000 tí ìyẹ̀kọ́ wúyọ́ mẹ́lú mdc yẹ̀ká dẹni méjì oye wọ́n kẹ́kọ̀ọ́ takada ẹ̀dìháyìn tánẹ̀ ẹnà ìyá alíkẹ́ àdìháyìn tánẹ̀ ọ̀là ìkíni tí wọ́n mẹ́mà dúró mọ́ à ábì ìdẹ́gbólógè ọ̀làlẹ́ ìgbàkà eya mubu to emiha idwame eya mubu wane emiha idwame tulala maani maanahu ay la yudaru qat alkat wala shahid fayaktubu hadha khilaf ma yumli wa yishi hadha bi khilaf ma sami'a aw yaktumha bil kulliya emi janne du maja papo enu ngemi e, yage abagini ti chengu makika ngo tiko abagi wala kuma kange bijali mun ihayi ne wala yudaru katibun wala shahid wa in taf'alu ma jibenu kuma hali abana lati shem kuma hali abana lati on shale ko yade ida kan yaduhu en ko ko ne ka ya ko te gba ka e jogele nga mango ka ge wa in taf'alu me ogele ti ijali le ene ki te won la le ene ki le nkugo ne le ene ki moko won le ene kuma moko won ene ki akota kada

eye neleki dane ene ki ngon na nere ro neleki dane turu kuma re ho kuma ibi ko ni uchi kuma a otaka da uchi agreement uchi ki akini uje turu kita abo family un kuma je icho he ya tan iya anya di gbo abeke ne ki ko iku gbogbo mu na be ko nugun iya du ti jalin amo ma yun pio ojo ati wali yuhu won ojo kare amo ma yun pio ama dane kuma shoti yi

wallahu bi kulli shay'in alim allah shi ne mai wudu na'am aya laifuka na'am وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة فإن أمر بعضكم بعضا فليؤدي الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم. الله أكبر. wa in kuntum ala safarin imdo na wala medeha gbadu ko yo arona dabal ka kawna la ke gbadu ko yo na dure ya diwido to de gba kona la wuji meta ba ta mela lilo ojo cho da do aji gogo kuma ma malu kuma tunim ti ojo o e ma kuma da go jaba yo yi e. ayo yi e, ere mi aje wuje ti abuna jiki ojo cha aji gogo abana len inalu ki achi ni bu mele dugo kima adini ma gbiti mumenu yani medona uleha alkuma ko chuchukume otakada koi walam tajidu katiban me alene kiako otakadan olo ola oki me ayame me yame wala me belene kiako men farihanun maqbura to ile me nyati ruhunu ama ado ruhunu e kuluhare maqbuda uluhaele ki kumara da dingishi oluhaile ṣeéku mara dàbí ní ṣe torí oluhaṣọ́lá méjì ní ṣe ẹlẹ́ tí aruhunu kùmákọ̀lá arúhùnú arúhùnú almuadat arúhùnú almakogoba ọlá méjì ní ṣe ìnégidọ́mọ kẹ́ẹ̀yẹ kẹ máa ṣúdùnmù ní ìyà négidọ́mọ ẹ̀yẹ si ọdún sí alkọ̀lùhàdẹ́rẹ̀ na. tabaraka wa ta'ala ni mekuluha one we kungu dona ule yani we o oh, we we, we 10000 naira mungu pio pio pio da kunga tini duche kwa bane 10000 gin ya dumi i na duwe ya to eda bi ado ko mi ai na da bi ana duwe e abubu ochichi e inu benugu sei i unwe la ja mi re i 15,000 edward na adwa to ene ga ko taka dan waya dimin en kan yace amma amir han duwa ke tun ki to ko me tin abajo lele bake ma se die duwa an se die kan ni ki 10,000 na 20,000 mata ambi le netane e gbadu ke a okora rihanu makbuda ma mo emo en kulu ha ma mun da die to ike laba ogenele e adin islam ma dan ma dan kulu ha Eh, chenkọkọ eh, ẹnọkọ one eh, kenela dị ha nye tabali enike dane a ah, na ihe ekene enike rungenele ẹnito eguta ne gbe gba ogene gide chenkọkọ ne ka ụrawe ụma na emigwadado ụma anọkọ na emita ọkọkụ ma anya ala ma ha so abogun ma di loan mu na eba ma jaje a kini gide ni eh bank ma di loan eba ma tini rihanu makbuda tila ine mu lu hima ma agba e, ma ma jaka ere re tani makinali eh ma ma ni collateral ere eh ma ni jade ci collateral o kola collateral qur'ani e mo ko mu ne ni <clears throat> onega ahụ elu loonu ne ya ni collateral loonu donwe abu madu madu madu loonu nga ma kukoro salary ma ohun madu si collateral yi ma ye salari ye ya ihu ma na choko eko ri ye kitukwe ke ra oju yi 5000 naira ke da e ma du man ke o mehun je gbosu omune ke ma du aniba anyawa ma ya ma nwe percentage nwe olu manyu abin jale to alkama ama ah, ce ide qur'an ga kini wa fa fa hanu makbuda inni collateral inan kuma inan ma do abanele ona igbo ke enu eme nwu nke to edi collateral wa abaje inan ko adwa ini ati ke wodi dunia ge unga ugbo eleke mo ko to nge mo laptop kele ke mi laptop e acha kwa ne àgbàrà kí ma mọ́kọ́ dùn ẹgbẹ́ mọ́kọ́ òun yẹ ẹ́ ìnẹ́hùn kẹ́ẹ̀dùn kí amúné ẹ ọmọẹ̀rá toró alájíjẹ̀ dìdù ní abájò ní amúné ọmọẹ̀jú nẹ̀bá àmáyá òwú tí ó yẹ́ nẹlẹ́ abọ̀ṣẹ́ alùmọ́kà máa ṣe yìí ó dé lẹ́dọ́ mọ́ gbà dọ́ abọ̀ṣẹ́ máa ṣe ẹ máa jẹ́ ọmọ yìí wọ́n rí rí ama tala sire Allah tabaraka wa ta'ala yanihi fali adi lezi fa in amina ba'dukum ba'd shan kuma muda mi wala me kakini eh, alkumo yi apa alkademo la o tola no ekeme to fali adi lezi fali adi lezi utumina amanatahu wa kuma doko wala ba madama na wa amana le rada bi wali yatakillaha rabb ka tukojo wala taktumu shahada meki dijali majanu wa man yaktumha ne dukiya imija lidumaja fa innahu atimun qalbu e, ene imole di go ngad wallahu bima ta'maluna alim wal e, qalbu ma kamale qalbu edo e chukolo le di yesi atimun qalba huno atimun qalbuhu edo madu ni tagbiti gbiti torí ní kí gbọ̀lọ́ bẹ́lẹ̀ máa yà aláwọ̀ ṣe nù màpá ọkọ̀lọ́dún kò ń ṣe so ọ̀dà yìí business lẹ́lẹ̀ ìmígidẹ́ ohun àdúlé kàdé anibi sallallahu alaihi wasallam ọ̀la ẹ̀kọ̀rọ̀ àgẹ́rẹ́ ní àdíjì bukari wa muslim muhammaduwa báyìí ni ẹgbà kunu ṣe ọjọ́ sallallahu alaihi wasallam kú ibá wàdírí uhu marhunatun inda yahudiyin ìṣẹ́ náà àfẹ́hùn kìí ṣe anẹ́ àfẹ́ alkaba kàníbi ṣe anẹ́ àfẹ́hùn lẹ́bà ìdúgbò yahoo ká ikókòrò ha ikókòrò ha yìí àpà ìyẹ́wọ́ máa ń wà ń ọkà kàníbi ìyẹ́wọ́ máa ń wà ń ibi akọ ọkòrò yẹun kìí ajẹ́ a máa pa àkùnmá yọ ẹnẹ́kì wọ́n nínú yẹmi a máa pa ìgbọ̀n yakoro ń kìí àwọn náà níbi ìyàwó

ẹ̀lúgbó ma ṣe ahẹ́ ọjọ́ ọkà ma ahẹ́ ọjọ́ ọkà ma wọ́n lè ṣe ajẹ́ ẹ̀jú ọmọ ọkà ma ní kérú ṣe kàmù ma ní kérú dọ̀bẹ̀ ọlọ wọ́n náà dún ma so anibi ya ma mọ́ ọgọ́lẹ̀ dùn wa lè ju ojú mọ̀mí ọgbẹ́ wákà wùsù kì mà káyé nígbà tí ojú mọ̀mí wọn àràbà rọ́kì wùsù kì àdúdó abánilẹ́ so èmi wùsù kì alẹ́ ju ọgbẹ́ wọ ohun ma wọn níbi yìí yẹ́sọ̀ tákùn kẹ́mdà àdẹ́wọ́ lẹ́mú iná ń kọ́ adúgbòhun ẹ̀rùn yẹ́ kẹ́ adúgbòhun ẹ̀rùn olùhàmù àwọn níbi alkẹ́bà ń kìkẹ́ aníyàn kó gbé alkẹ́bà ọlọ́lẹ́mì ìyẹn máa ọkọ inoko bi aruro ko ka ni iya no ka ti adu ngene len ojo ulu ani bi ku maka ni bi ku ijo me o ka ti gba ti ma de lo ye ku a ka yo ya ngo me ngani gba ko jakata ale ji ka jaka ni ja pele le ba o yi le aka yo ajo me o yi je male ji ka je ni ojo do ma cha ti kwa ado ma male ji mane ji mane ya ajo me uyewu ya ọrụka macha mee agba akala mee agba anibi ojo ya nwede tudala níbi ẹni àbúkọ ojú àṣàjú máa màtò lè pàkó ṣáká ṣàmà ní báwá ọba tá ò jẹun màṣá líyànyàn tó àdìsílẹ̀lẹ̀ òbí àná ọmọ ẹni òbí kà níbi kú فيمي كده تكو جو كان سوانا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اتني ني يبو يا تو ناي اي بالي غا يوم اتتاني زكا دون نعم Naam. Naam. Naam. Ṣeun kó nẹ̀ ṣàlùkọ́ rẹ̀, àmúyẹ̀ nínú ẹlẹ́rù gbẹ́gbìn ni. Ṣeun kó ẹgbà kẹ̀kẹ́ ṣe mú wátá náà lèkú tọ́ iṣẹ́ adùn iṣẹ́ ojí ẹ̀ ní ìmúdàmú di wọ̀ sí àǹgìṣẹ́ àkàtánà ìṣẹ́ àkàtánà eh tọ́ ìmúdàdù láti ní ṣẹun gẹ́nẹ̀gẹ́dẹ́ ìyẹn náà bá nẹ̀gẹ́dẹ́ ṣẹun kẹ̀ lèkú ọlá turuka abu ya turuku ma mɛ wulɛ turuku ma mu ŋɛnɛ lɛ ɛn ka jɛni ti ŋɛnɛ lɛ iya tun wuli ku dɔyi reju yɛ nike ngo a boye ŋu iya reju yɛ a nike bɔlɛ yɛ nɛ walawu taala ala subahana